E wè gen manè a, hansè da alè bem mè kalok biye. Net haye ti mama khali di a mèm koum koum gen a joug la mèm watan gen. Mèm nan kise. Mèm ni kienzab, n kienzab la san wati. Mwen nan mè lèm ya. Net baye, kè mi bwen nan mèm koum biye. Kalap, dènde zèl. ned ka bee mi bũni sẽn tõe n tʋm kala vẽnde zɛɛr yẽ soab ka bee ned sã n wa yeel wotome bɩ kõ sɩd t'a soab yaa kifre yɛl n be tɩ wẽnnaam maan tɩ yaa tõnd n so n programe n yaa toore wala eh, vẽn toa er, zɛɛre eh, woto n na n yi tele wã ka yel bãmb ye wa progra ka yẽ soaba ye yel lildisã yel soaan ne wã tɩ ned wa loog n mii tɩ woto n tõe n tʋm beoogo wala nera man man bibi man yolo woto ha taman talla wa yamba tiyam jahan ile a biga ana wa yi woto ana mana woto ma woto la bo mo la mo la ba la bo kane woto na mana mo yana ya tun ya ba fundi ko tiyan le longa ko ba le longa ka mi on tiri le longa ka mi bagar funre le longa min hawa nan zabe ya yelbamba maha ila yi meti han ka zaman yolum ha hen le do yum pistan le pore mor por han ka bagare mor por han mi bagare den fo ha wa na ngom ne ba bagar gwam ba bagar da mo den da fo pam problem ne moyem ma ka oto bi den dunna an tapte wa habshe ala maramba a ti sanda jabat lagman tare ti sanda me yete nerkatun te ha. a wakatin da bete ton fa konta shida ti kara kwesa ya lihlo ngarinda fome kara na min ndap ti sun yi nuku nugo ta abo kara kwera konfo kara kusa puga alkur'ana hiya tabra yuwa tabuli foti yo wala kad hammat bihi wa hamma biha yo handi kin dar taqbala fo manda yo jem da tabala qur'an ni hiya tabra yuwa be balla foti en pam ba tim hande ne ligden di samde ndatara lewa yo sokfo to buli fo yala lila fi fo karama tulugum tulugumdi nora yo poy aw gulha tulugumdi mana hawatima <clears throat> kur e min min khawfin wa amanahum min ju'in at'amahum baytal ladhi rabba hadha falyabudu wa shayfi shita'i rihlata ila fi quraishin li ilafi ko tiide ne on ti explique wana wana o to leb sikala nan ka fo hon dikan tum tim ni ngame fo hon le ba qur'ana ton hon karma to nan ko tun nam gudum ko fo hon nan ti explique no wan nam to to ponsa de la wan ti ne ba wo so ko kon sin wan nam be ya han gom bala mumin da ma ai ya nore muna e kitiri mumin da hakika de la wan nam shifra e men yele yuhyi wa yumit wannan biyin e la wannan koda ned fãa maan basem yam ne yel-kãnga fo sẽn dogra a ninga ned daba foo ned ka raba foo fo dele wã sãn fo na n loogame fo le wẽnde zãgse n yetɩ fo gũus nebã fo na wa kii gɩfo ka tẽ ka wa kida fo na wa kii gɩf bala n ka sõng wẽnnaam dĩinã baafɩ n ka sõng sɩd baafɩ yaa sẽn gũus bũmb na n taase yaa sẽn gũus nebã rela sõrame gũusgu n tall n kẽnge wala yɛl n be tɩ moẽmba zaba taaba poorẽ tɩ bãmba ya tɩ beem bãmba ya tɩ kae yel b tɩ beemme tɩ wa ne dalili wat n yaa gom bõoneg la tʋ taaba e, nabiyaam sala alai wasalam ne la wẽnnaam tʋm neba nengẽ ka woto nabiyaam kiime tɩ sahabsã ka gũum taab n dɩk alquraan woto n karem n kõ nabiyaam nabiyam sahab sẽn ki nabiyam zakrã me n ki tɩ nabiyam pa gũus nebã n yetɩ b rɩk qur'ana n karem n kõ ye liyundira man kana haya qur'an ka wa gom kiidb goamye ya vɩtba ka woto bõ tɩ wala fo sã n dɩt wa ned nuge t'a a yetɩ w karem qur'an n kõ yaa fo no bʋg na n yetɩ ka tõe n nan ka na n karem kun kõ kũum ye karem tɩ fo han kan wani fo fo ka tun shaka yele alqur'ana ka wa yele ba man yinge yanda fo fo fo yele ti hin yele ba men ha arab kan ni alqur'ana alqur'ana yolin yi da yel kan ko ne ba wannan am gafa yi da rikin ko an karmin ko ne da ne da men ha mi ne a fo faratab kalan qur'ani te fo la ko re yari sore ti ne da ha talagan da tab karmin ko men ha kanan pamni ha haya shirin bebe ned sẽn yaa miskiinã la yãmb gũm taab n karem n kõ shemenna t'a me a vila n da mobili maa kiugu maa yʋʋmde tɩ yaa vẽeneg wa la yẽ wã neda tara a ligri na n yãka ligdã n kõ yãmb tɩ yãmb pʋɩ taab n di pa woto bõn yaa ligdã ba tɩ wẽnnaam da yetɩ b karema menga wẽnd ka na n dɛɛga bala lebga ligd yĩnga wa tõnd sẽn zĩ woto sã ned n ki tɩ d yet d maan doaaga tɩ tõnd na n karem ramadaana bɩ gũus n gese ne ba fakaran qur'an de wana da ramadan la fi fe ke mi hinninga bo jini jinge tin fana ne ne ba an antarato walau anna mhm, <clears throat> kullin nafsin zalam zalama zalamat wa ma fil ardi laftadat bihi mo banda lawatu gunta gumta bande karasa ha nde kala sa ite na karman ko ne ni hin kiyawa tin na fawata mun kai yele on biyan kai yele nde da ba mele kai qur'ana kawto qur'an miti ba to en bebe kawto la baye hin karam kai an pa pa tin wale eh, ai e eh, mo hejibe yibu tin wale kala sa wan tin wale to na ta bo to tin fo yin kila da ya innahu fihi awle laka fa awle bihi wa huwa allazi jaa fi qur'ana na ha kanta bo to ba to kila da bala ha tɩ wa naa taab n wẽ ha wa ud saag yoogo ha tɩ b lebg n maan ne tɩ sẽn karemba fo kell n wa ne karaasã la f ree ligdã mais sɛpe ye bɩ bõe baya wani da ya tum karma men ya ya han tun min wa an kohuwa wala tashtaru bi ayati llahi thamanan qalila wani ba maka tun dikin kohuwa wani pusun kai tum mana ye labati sa ya hiye tum mana ye lam tum kohula ne sẽn na n kɩtɩ a nimbaar vɛɛga yaa b sẽn na n tigd yigd killindeglge tɩ yãmb na n taab n zĩi tobrg mun tɩ yãmb zĩimasã tɩ yaa sũma tar ʋʋwa bɩa sũma tar ʋʋwa bɩa tɩ b reega tɩ a sũma tar ʋʋ bɩ haulai lkalimat wabudu wat ya allahumma sahal li malaka rauka ya ila kama sahalta albahra li musa amin allahumma sahal li wa hayati yo kiyem lab sẽn zabde diga n ka ce wani dalili ya ne te nawa be wannan gafa fuwa au ne biya an tuma lamme norka be tun yela docteur muhammad kindo wana mana baraka docteur muhammad kindo ya ga nono yela eh den da mun gafa ga dalaila ke no gwan be nan pala da bimu tun da men kawum gom bi se vore gom jala gom fo hun kawum da vore gom sabla ka oto la problem la kala tun do halaba yam ka tun do halaba la ba shi ke to bola la kala to ti sanda ya gadi ton bala la mi hiniga hiniga dalil damba ye wa a sakam ye la yam bala wa yin be ya samde ya ye la hum bala wa wuri hum bola wa jiwa yin be ya samde ko wani yel hanka shida tiyan sab gomne biyam gama gom alquran nas gama la haditham la to wani yel hanka shida to be ka shida tɩ lebg problɛm tɩ lebg zãmaana fãa tɩ yaa ta yeelame tɩ b yõaga dala ila la waa bõe ee tõnd me na ye tɩ b yõaga tõnd tõnga doctor mohamad kinlo poorẽ bala dat bɩ rɩka n karem n gese neb na n yẽ soalgo tɩ be tɩ soalga valɛɛr yɩɩd alqur'ana noog tɩ so yoobe allahuma salli على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم يوم من يا نبي أمهم صلى الله فكنا شكوه من نينه نبي أمهم يا غنونا سالبوني يام شكرا من نينه يام هم بورا تابنا فاهم يا فروبلم دمبا تبصو كنيام نان ويل تيجي القرآن no tusoyoɓe ka toɓe toɓeta yiɗa qur'ana non toujours di alfa alfa marra un million de fois jawharatul kamal hamma anti allahumma salli ala ayni rahmatul rabbani ala yakutatul mutahaqqa bo a sil a pusum ka rulisa a gwaɓa patar ñuuto ya gomgogot han kalkal taɓo toon teese bon tilim gon sama tiya nuuɗo a hay lenin fa anene biyam hiyela ne yelintu yele amantu bi kitabika allati bi kitabika allazi anzalta ha wali nabiyika allazi ha anzalta ala nabiyik wa bi nabiyika allazi arsalta tinira yele ha wa bi rasulika allazi arsalta nabiyam yalati on kawto la fa ma na waya gom yango dimwe maana wa meŋ ya gom yaŋa da na biya meŋ sẽn karemd b rãmba a yeel b rãmb da yel yeel wa man sẽn yeela ka woto la yita wãn masã tɩ wa ned sãn wa yetɩ yõ me ya bõen na maana la sãn ah, ta na pa ma problem la bõe la ba han ka na yõ meŋ tara problem yawa wa ba han ka kɩɩl to tʋb da la a yɩl meŋ tara problɛm dãmba ka bi kazalika wala kɩ ala mun rabiul awal ka woto la ka gãan kiu ya dugu dugu ti ya bõe maan la mbo sanda da tema dele wante tɩ gan bãmb gãan toore sɛg taam yãkra sẽn piila a yiibu tɩ na biyaam dogma la ham pila ayibu do to na ya gana yãmb sãn ya do ya do beta ya gom bɛda ya neb fɩ bala ya sẽn gana tɩ ka shida kam maram gãane ka ba la n mbo maanda bɔ gwam ya yaa ha alquran ya wato la nabi am salan gom sabi tura kanir baye bazahin kanir baye magane mai ka ta kan tonse ese ya wato la nabiyam wanto matawa man ne ne bala sallallahu alaihi wasallam la yi dum tinandi ka lere lera tan lera na se tiya gwamnan ka se tan tiya sabakar bala ya tu bala ne ni jim hiye lamtu wato wato an talan kyan hayele bahiburwa hmm la yele bala ya wẽnnaam yetɩ maan gaane a wa nabiyaam yetɩ maan la b yetɩ ti bam ka bor gom wogdo ye bam sok bam sok kam de he gana ya ana magana aw ya ana bagana bo no ma hakale ya din ko kane no hakale ya din ko ne ba fo mi ha wane gom ka bifo yi no to ni da ila bo zab zab ban pase ati atak nen woni ne yi gom no ko kane eh dalilin na ya hawa ta bala wannan amsa karfore eh, wannan amela mai yuhi wa yumit wannan biyim ne da wannan kuda wa ilaihi turja'un ya wannan tolab na lebsi fagili ne tare irfa eh, na lebon wa wannan tore ne fanga kawato na yi alhaji fanga wannan amsa karfore ko wannan shagal songo wannan biyim ne de slongo eh wẽnnaama baasd ne limoongo y eh, e gaa fa tees n yɛls koɛɛ e karsaam n wa tɩ dat n paas b mikro wã tɩ me pʋʋs zãma wã alhaji yusuf tasambeedo bãmb yaa limaam n be france d <coughs> mi goma b yelka meŋ wakat ninga kɔa alhaji yusuf tasambeedo kam sõoge bãmb la woto bee paayi ya imam kɔa donc tɩ wa vʋʋsem tɩ me tɩ b na n pʋʋgame n pʋʋs zãma wã dẽnd yaa rẽ sababu tɩ na yala woto la d bõos tɩ bãmb me dɩ kalima bilfu inchallah ya والصلاة والسلام الأتمان الأكملان على خير الأولين والآخرين سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين إني لسلم d pẽgda wẽnde la pʋʋs wẽnnaam nabiyaam kẽenga tɩ d yaa ninga wẽnna sẽn tʋma t'a wa tõnd nengẽ wã d pʋʋsda nabiyaamã zug yĩnga yẽ n pʋʋsdaama bɩ sẽn be kaane wã na n kelg zem dãmbã sẽn tʋm tʋʋm ninga tõnd wa yaa zem dãmbã kame tɩ wa zikãnga tõe n goma gom bãmba yeela ka tẽed ayo gom bãmba la sãnde gomka sãn ka zãmsd pʋgã la sẽn na n yẽ

ya wati ya tiri budu ma na noni ba sura amma to ko sir woto ne de ka miti waka tin pama kon kamana won kon to ma ne ti to ya ba ton din ka wala yum pina wakato a ah, mamenga uma me radio wa poga to yele ti ni ni handa ta e shi wannan akiyom da be shi ka nubun pus ko sama wannan pus akiyom da da sunna sama na shiga wannan ta wannan jahilan a kan kun baba da kuma radio wa ni kan wa ba handa mu ba ya kan ta sabu jepe samu wato mustaka san ka ke bi ka kan wai wa habla ka man kai ai bandam kam la halli eh, ba kun be tore be be na ne ba yilla ki a sama asida wannan ya ne ma wusu ya ne ma Eh, koronga na si da sama halu so ne ka koronga han ya korong han nan ci da kon to nafi te koronga na fo andunika to na fo lahara ni da koron bam la han bona ka kala hun na kalme on bon ne biya la la bon wen ni re ya kon han na kalme on bon wen ya la bani bana ni me bala ko han to bum biya wende bani ba han je fo wen nam na ya fo ya kitne ba ya ha si da sama wo mura hun go ma ma wala ned hanki to beto kan alqur'ana hun kwa saba hun beto bonti fida'u fida'u wa yabra saba wenne ngante bunde ngan nam sakwa to nyak nyokolo sonde le ba tob nyokko la bre digi amma hawale wa siwal bala to so banaki wala wala da me yibira wẽnde yẽ dãan la wẽn yamã bãmb n kwa a gãna masã la pu ligd n dɩɩ la wilg moe la wiige hat yaa neema wʋsgo rãmb ne wã yaa neema la nebiyaam ka bas baas ye nebiyaam dĩn yʋʋm pisi la yiibu la kiuã yɩra n pisi la a taab n boon nebã nebiyaam wilga bũmb ka be sẽn yaa dũni yelle la daa ha yet nebiyaam pa wilg nebã ye yel bõodg menga nebiyaam wilga nebã Rita wanaona itamte woto hadisha itamte woto yuda wanaona itamte woto hayusha itamte woto fuhana hana kirowa itamte wa itona hana ngande itamte wana hayu kuhusuka bunkabde kabbe asilam harkata fazanga ni biya ka kaya ni biya mpachel cel bumye bumba ye ne ne ne yurbe to boto muhammad ni sawa ye ta la wona nyakungu te mi bun ta ni dunia

tõnda n basame eh, bal hal kãa kɛ tɩ me la yetame ba kãba ne buum guudu la sũma sẽn wata tõnda wal kam alquran masã n deega n yiisi donc dẽn ka nabiyaam la tõnd nabiyaam wa dẽn ka yɩla tõnd tikr wa nabiyaam sẽn wilga la woto nabiyaam ne zĩnã neb n da kii nabiyaam pa ned yaa waoogd bãng soab ye ned sã n ka laafɩ a gɛta lame ned sã n ki a kẽngdame n wilg tõndo ne wangu sa harsa ne ne na ki to man buninga an wala han wala kaka wato kon tara mumu la dun ba fore sa hata mu wanki ma ne biya mu bun bun mun ne wa la bi kan mali ne biya ma hay ne kan alquran ko har ba ta runa asira wa kana kan alquran ko ne biya ma la ka yele aka yele to mangala kana wana mwema a dai da le ibrahim da ya kashe to nini ya wa da lati dosa yo pa ta ba ha ga dalili imam na ko ya ai mino kashe ka express yo wani ni be ga ni ya ai ba ga an ko ko ma don ya ma ga yam ko ki ba wannan ya ba bi ba wani bi ya sallallahu alaihi wasallam ya ni eh, ye hango ila da ila ton la la ma sidda la ma ga tun ki wa daga yi la ba akai sa ton la ram se wo do fa dan chap mor ka be kan wata ba ko mam ka mi sinde la hal ko sol ko ya hal ko sol ko min lima ma musa ya kaseto mam na bi to ka je nan di ka yu bu ton to ma nya ru ka <laughs> wala yu ka to bon ma la mi ayan wore na ko le exam te bang te tunga ha ya kibir te ni ban ku te ku wa ni sidda fa ya yemre ki ne da la lambaru podi o kwa kana to wanya ni wurin kunde ya te gwan ye ta wani na sabra ni na pera pe sabra ye pera wo sabra wo pera no pera no sabra ti tun kin za kan da kan so won ton ko te wa lot ni fa la di jibi ye adama mi di sa koto obyemanti fo kali pun wetɩ waje wala fu yok fɩ yãka tõe n dɩba bam yika n ka yaob yika tɩ wa ne kub pla tus piile yiibu tɩ tõnd na n kalem ne lam tar kaifa sã wa tɩ ta fa jaalem ka sẽn maa kʋʋra yã kʋʋra n tʋbse ninka n kalba yaa yaa sɩɩde sã wa tʋg n ta zĩ-kãnga tɩ b yã kʋʋra n tol sãn tʋmsɛ kʋʋ bɩ tɩ kʋʋba yaa tɔgsgo

nika ile mani so maha kitam tu kodo na na bel beda tu puni me yi ko na se ni ni ne ma tinga sira yi tin ran gote sense ni wa yemle wa yamka mo se tanga ayemla chenga pada e pada na kalo pa ayemla chenga mo yemle itamla nem da beka bitmin da o ti pisi la buora asɔrɔ hã boole ŋmana mɛ apiisi a hã nya ke tobile la ti yaa baara kata kata bɛ mi pita la dem la ke muso ko ne yɛm tum la yɔn nyɛ o di fira mi ban ku ti ku yaa bɔgɔ ɛ yaa ti la mɔ donc hã yi gom ti yaa dɔ la yɛrɛ xayira ta yɛrɛ to boole docteur o yɛrɛ effectivement boole kindo boole kindo ka sɔn wa n yi taa kala man ta e, fota le poro ko ta ta e, yɛ mam te le poro ya wani dalili dalil ga wa to woni ne biya mi de ay mam le badam a din na hasiya tun tun ya nuna tun wanya ton kamma to wanda ko akida ya safiya wala lam ya tela par to nan di trin ta balama la ta malama la ta wa pa la ta tin la ta kama hasiya wannan ne ma wuso parce que wannan min yi wannan min nan gomin da biyan alqur'ana fuka ki gomda yi kankan da tauhiya fuka ina mila wala kad uhiya ilayka والذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين يا محمد ممتوما ني وهي وتي لم يمتوم وهي تكين بيام دا محلوغا محمد فهان لغا ما من ويندي اكتوم أه، لغا سان اكيوم لغا نحرقو أبا أنا ني يعني نبيام ني نبيام كنا من لغا من تانا وين وين لكن كنا وفيد يا بوه لمن تمابا وبيجي فوا وان لسيان غمي wanda bara kan na mungu sasa kan ti su ti ya wanda wato no ti nde to man ti ya so ti ma am da bu ni dali ke don ta ma ka ma eh kan wa nan da ta be yi wa ka man ta to min ma min su ta ta a to be ga bi han don ta ma ka ya ma am mi ti ma mi ya na mi ya mi ti mo mi ti mo ro ni ni ta ki e bon sore ni ka ta ki bo ni na eh yam ha da me diijis waazu wã ta waazu fãa tɩra d nafse waazu sẽn tʋk suur nafse ned ka be tɩ nan zĩmi tɩra waazu fo dãmba tɩ yaa fo yĩla maan waazu wã mita wẽnnaam yeele nebiyaa nebã ka da dẽnda yaa tɩ bũd fɩ ye n maan n gom bak n gate ana na atura ne bwa bam kamar ka ka tu ne bi dam to mulsi aje si to ni han ta ndi yara ka der da ha ka man ba hunda ka ne wona ba ko sira tungo ni ti won to tan ji to ni ngala do a to na pa ke po ni nu ne ga ye la dem samwa a ta mi bo ko si sin ko ya ha na na wa zuma bi ma ne ba han date ya lu de ba ye ne bi han date ma lo ila ne ba tuwo ani na adi dina a tɔgɔ Ewan e kite erwome lak tou. Erwome lak tou. Ese mi ou nan kawla, fayat kreve ou nan aksana. Kite mte, wadoka wajou mwano yato goutro. Fatman wajou ka, nan mwenye ka, ou latoun men keng mandine, op sanman se etan sanman keng mandine, bala mwenye awa awa, ewan nan mbe. Shulwe tenken, a hawa ka nan watenga. Tep sit sanman, se do ajou mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye mwenye m bortuman ti ka tin kenge ti awa hawa lugalan ton kala ben parum sebe man kun kure zimbu ne kenge in man dinya wakati bra man iya ma man parum da me man ta pu da fa boko wa na na na han ko ba yere yere ko ninga ton yan de lawo tun shampoo to ya wa kama to ba min ti ikami ya wa haban da ka yit kai wa haban da ka wa haban da boy wani ne ne ya ni da wa haban na gana ya ne ba ta dim dim du dumo fa iti ya gana dim dim ya ha so ko ya gana ya a singa yumbure ani singa ibiyam kalu bo mun ko ni da gana sine to singa da misra a ayubi ne singa na amma na yum kwaba in yi ba ha yum kwabaka to waman kudeta al hukm al ayubi ya si awan singa na ba huwa yawa ko singa na ya bagdad ɗum to mana kalgayemol beene woɓa haɓe africatin ɓoto tendi sanande algérie yila bon kannol tasi e wayangowa ɗawa singaɓe africane ɓum silem yam kala poni yum ko woni ti lebra dina ti lebra masiba e tum nan tigi mana waso oui amma gana tetni ɓiyam ɗoka itnasad ni rabiul awala ta lembiwa lahami kam itnasad dala tamte ka lembi ina mana wana teniwa mumsiye maha tele ba paab yelle ful paaba malab no ha yen min nakiya hatiya nema min ba salam titi titi ta tan de wal ligir bobo wa zugum bobo hadi ngona man dum gafara ti ti roji hatti kanani no biam kamana ye akai to mande ubakar kamana ye a on kamana ye sa imam malik ba ba yetne biam bo pun ko bo ni ya fi ha wana yidina المسهل أكم بطودا نبا mamawa malamika yella ma wanda madina ti ya nimbe da hangat da buti ti yam yete iya kawaya yete woto kawaya fa haka sakrenda e fotala masibala ya mane wa minan nas man yaqulu amanna billah fa idza uziya fillah ja'ala fitnatan nas ka azabillah kana an tahdin sida abnan nam sohlame yahman shugul bala katun so ye to sel batun bi alhadi ga pohwa alhala ya kan kawo so ni bari ka dina ka ya wala irin bumbu ka ya wala sunu bumbu a ya wala nimbete nimbere handa to mane to han kalata bibla mane citam ci ce tu oro ka wajin la to muso a ya wannan ya ton kamla ka tin jiba no lo ka o bi ka kalab tenga funa yiso ga tenga yana ya yel pak mahabal ko la ka pakare ya sidan wat tɩ d naba pãnga n gar wẽnnaam yeele nebiyaam yeele tɩ tɩra beebe ah, ka yẽ na sõsna yẽsa yẽsna paar yaa b eh, ra sõkɔ moa tɩ wẽnnaam yeele alkoran pʋgẽ tɩ yãmn eh, tɩ alkorana pʋgẽ eh, wã bũmba sã be alkoran pʋgẽ d est ce que paar yuulo alkorana pʋga yẽ wãamba wẽnnaam yeela sa wẽnigem daara e ad faa nan wẽra faa sɩk lamba zãkse la paar a faa sɩkm zak wa kam ha ba gunu mun ci so kun nan tun ji mun la masiba yi wa pari pari jahannam kan bala man ma yu kisi le ni man be pari la ba yo ton go ton ga dina kan kan yira ka na sa kan tun ne ya ne a masiba to bala be liwe fanda to da be man ha ba la mande ne ka ton moro ko ne panga to ko yiti woto yiti woto leti woto no no be ha go bala bi ta dalili dalili hajati wani yele ya biya mu yele da mun kali mun to wajen hanta je kan yawoto ya jahannam to bala parce que lidu to ya to dépasse limite inti do wuso bon exemple to ya to ya ka bonti patriki ta tun bank populaire o furum do kamata yem da bidi la yiwe komponi yini ngi yitin data ma ne ngi ba pa le le furi tun ke bi data hali yibi sa le furi ma opération mi ti bi dal yironde don nufa bon tun ga din ne ga pabi ajiba ta tun da don alhamdulillah wal kama mun na pek ben ke tun ga afilam na pu da me ko pu wa ke tun solo da me ga ni ya ya ken ken ko da mun ka morgo fuwe da mun wer ban da son wa fo ligi ni la nyaka ba so da fo han sak ban ta isa ko nan ne wannan ha ko fo ma ai wannan ne na re panga ha nyamba ita la yakse itala zolamba ti wati kile koramba ma buure nak da busgo ni wona ko kamba tongo wona ko be rod honna yake wona ko to to pa men deforo tumna ti yampa ba ari hu yeta ya hanan to konti yampa ti yom dare yamma nan ti ti yakre mwema ti yabulu maba ti jam bengala pakan huide bode men kapu ba mi kinti tatan tatan tan ha yeti kula la me po ayo po de nunawa zakapita yin ti po kapa ne sa ya ba kama ya kam de ti ya obo ma sala o ma ya ma chugo ya ya setla yin ti be yo ti ya kan kan ti yan dikin ma ti ya wasu bu yende ti ya lo mu ti senegala ya mu be ne ko mele be da bu jira ni ya kan bi se den ya ma ku jiwa ko ya ya ya we se sa. ya setla yin be yo wa yam ha nya la ya bu ne ka tin di da ma ta bala an di na shi pusuguri ci am dikam nan fete lo masib la ngi yoon ne tum kam alquran la haya ha kala ne o mo han yela ko do ga wa ka na ne wala wala ma jidu ga fa bala ka kon to wud ka be mat ka be waqf ka be mahajir huruf ka be sifar ka be ay fa su da kana ne ya ya kan ka kwa to kalme ha inda ban dai dai dai ay nabiyam nabiyam ba ma nyo wa ay nabiyam ka ma nyo ne ba yi ta ya nabiyam sahaba la ka ara yi ta ya 中一得了，有的五十多，我们那时候嘛，没得，没得什么感觉。你说没得啊？你们阿七 <laughs> 来不来？伊耶我也没得。卡卡七来，你那问的是你，你那边卡不啦？你阿伊耶，伊卡不啦？哎耶，我那总在帮人聊天。巴拉卡拉姆木迪西耶，勒勒翻张图，木迪西耶他们，不是那一点一点的，分别把分别把点打啦，分别把点图啦，分别把点影啦，然后图影啦。 Yeye kingura hayo tu tu tufauti ya lalwal ha halaina